What amazes me most about multilingualism is the ability of children to switch in between languages, and in this case, to switch between English and Yoruba language. Many of you have expressed interest in seeing my children switch between these two languages. So today, I was able to capture a bit for you and hope that you enjoy it. If you've not subscribed to this channel, please subscribe. And if you like this video, please give it a thumbs up and forward it and share with your friends. Thanks for your subscription Pizza. and for your support. And guess what? Enjoy the video. Okay, you like it could be with your favorite friend? Yeah, and guess what? Okay, I read that one. Okay, one time I ate pizza for breakfast. My mommy What? dinosaur and it was, Yeah, and it was homemade. Yeah, but you, you, but you got a big dinosaur on your cat. Yeah, what sound does a cat make? It can make meow, meow. Yay! Ẹ jọ more mo lè sọ nǹkan? Bẹ́ẹ̀ni. Ẹ káàbọ̀ sórí ètò wa o, ẹ̀yin tẹ́ ń more, ẹ̀yin olólùfẹ́ wa. Àwọn ọmọ yìí mo mọ̀ ọ́n mọ̀ fún wọn lẹ́ẹ̀kan máa sọ gẹ̀ẹ́sì wọn, mo fẹ́ fi hàn yín pé àwọn ọmọ lè kọ́ èdè méjì mẹ́ta mẹ́rin márùn-ún gan ẹ́ lẹ́ẹ̀kan náà nǹkan tó kàn ṣe pàtàkì ni pé kéèyàn máa sọ sí wọn déédéé tó bá ń kọ́ wọn déédéé yẹn gbọ́dọ̀ máa kọ́ wọn déédéé ẹ́ àkọ́kọ́ nìyẹn kejì ṣé ẹni tó ń sọ gẹ̀ẹ́sì ń sìn àwọn àwọn ẹ̀ pọ̀ nu yín ò gbọ́n wọn tó ń sọ gẹ̀ẹ́sì rẹ̀ máa yí eléyìí padà sí gẹ̀ẹ́sì ní sìn. A lot of you have asked me whether a child at one can speak more, can speak two languages, and I wanted to come on to show you guys this. And I'm not going to edit this video, I'm just going to put it out to show you guys that yes, they can they can speak two languages. They can speak three and eh, four and five and six, whatever. But anyway, they can speak more than one language. And he's just turned ah, two, and he she's she's nine, and they oh usually interact in English. But ah. I want you to hear them. Efarabale, eh, eh, efarabale. I want you to hear them that <laughs> that. Um, I want you to see them switch between English and Yoruba. And the question that has come to me from you guys a mm-hmm. lot is do they speak English as well? Are they confused? Do they mix both languages? Um, and the truth is they don't. Oh yeah, Duro. Oh yeah. Oh yeah, I saw Yoruba. Hey, hey. So saw Duro Sherry. This one <laughs> always wants to speak English tó o bá ti sọ gẹ̀ẹ́sì o gbà panu ẹ̀gbọ́n ẹ̀ máa gba ìpanu i just told him that if he speaks english only if he doesn't speak yoruba then he's not gonna not gonna get any kind of snack at all from me and she will okay that's one of the rules you have to apply um, otherwise they will speak the comfortable easy easier of the languages in the home ayo mm-hmm. ọmọ mi tó sán <laughs> ọmọ mi tó dára ó yá mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀. ta ni ìyá ẹ gbèsè sílẹ̀. mo láti lọ mọ mi. Ah, ta ni ìyá ẹ ta ni ìyá ẹ. iye mi mo mọ mọ. ó dàbọ̀. Mm. ó dàbọ̀ èmi mo fẹ́ jókòó. o fẹ́ jókòó. iye mi iye mi mo. o fẹ́ ṣe. mo fẹ́ jẹ. <laughs> mama ṣubú má ṣubú wáá o ṣe fún rárá rárá wọ́wọ́. <laughs> ṣé wọn náà máa jókòó. ẹbọ mi mo mọ di mo mọ di. oògùn ibi ìfúnra ẹ. Mhm. ó yẹ nísìnyí. iye ìyá mi. mo mo mo mo. ó mọ̀ kó o lè ṣubú o fẹ́ sún o lè súnmọ́ bẹ́ẹ̀ nísìnyí jẹ́ kí n bẹ́ẹ̀ fa ilé síta. iye ìyá mi. ìyá mi mo ní bẹ́ẹ̀ ni. èmi náà nífẹ̀ẹ́ ṣùgbọ́n o ò ṣe nǹkan tí mo fẹ́. Oh, yeah, go tèmi fẹ́ o. Máa kúrò mi lọ tell me. Oh mm. well. Oh yeah. Happy yá. Àbí màmá ìjókòó. Màmá máa ṣe pẹ̀lẹ́gbọ̀n ẹ̀ sing. Màmá màmá. Mama. ló tó? but I'm on some being uh, my husband says rara iru, trying to say no and another word, but he mixes them up. <laughs> he gets the tone wrong, so we've turned it into a joke here. <laughs> so we say rara iru. Because he calls Iru Iru. Hey. <laughs> so what, it's a joke. Do you like a computer? Yeah. What sound does a dog make? The dog make woof woof. Báwo la dá ṣe máa ń woof woof. <laughs> What sound does a frog make? It frog make very very very. Báwo lọ̀pọ̀lọ́ ṣe Apollo ama evet evet evet. Baba yìí tẹ́lẹ̀ dọ̀mí. Báwo ni dinosaur ṣe máa ń dún? Dinosaur ọmọ ìjọ wá. <laughs> Báwo làwọn èèyàn ṣe máa ń dún? Èèyàn máa ń jó ayọ̀ kó wà ní ilé mi. <laughs> Ẹ wọ́n sọ pé ayọ̀ kúrò ní ilé mi. Bẹ́ẹ̀ni. Èèyàn wo ló máa ń sọ bẹ́ẹ̀ sí ẹ? jọ pé kò èèyàn máa jọ fún mi pé kò ní ilé mi. ṣé èèyàn èèyàn wo ṣéèyàn náà ń gbé nínú ilé wa ta lẹni náà kí ló máa ń sọ̀rọ̀ sí ebe. èèyàn. èèyàn wo kí lórúkọ èèyàn náà. èèyàn ó máa jọ ayọ̀ kúrò ní ilé mi. Hmm, èèyàn náà dàpọ̀ burú. ọmọ ìdílé wo ti dẹ́yìn ọ̀dọ̀ mi. báwo ni báwo ni erin ṣe máa ń dún erin báwo ló ṣe máa ń dún. erin a máa jọ. Ooh, pẹ̀lú mú ẹ̀ ṣe pàtẹ́wọ́ fúnra ẹ̀. I have a ah. tricky question for you. bàbá ìmọ̀. sọrí kò dún bẹ́ẹ̀ o. mo wá ní fáàmì. jẹ́kẹ́ gbọ́n ẹ̀ sọ bó ṣe máa ń dún fún ẹ. wá ní fáàmì. ó mọ̀ kí wọ́n máa ń gbọ́n ta lálálẹ́. mo wá ní fáàmì. <laughs> kò ṣe hihihihi o. afẹ́jọ́ afẹ́jọ́ oya, yá ẹ jẹ́ ká jíjó jíjó ẹ jẹ́ ká wá jó ẹ jẹ́ ká jíjó ẹ jẹ́ ká wá jó ó yá gbọ́wọ́ sókè ó dúró ó ti lọ gbọ́wọ́ sókè ó yá sókè káwọ́ sókè káwọ́ sókè ẹ́ ó yá ayọ̀ káwọ́ sílẹ̀ ti lọ mm, káwọ́ sílẹ̀ káwọ́ sílẹ̀ káwọ́ sílẹ̀. If you still watching you are special <laughs> thank you so much. Bye Although short, I hope that the video has enabled you to see them interact in both English and Yoruba. If you like the video, please share with your friends and families because what that does is it allows YouTube to push it out to people like you and I who want to make sure that our languages do not die. And if you've enjoyed our videos, please don't leave before hitting that subscribe button. Thank you so, so much. We truly appreciate you. Take care. Bye.